Thank <laughs> you. التابع إلى وفاء إلى وباء فاتقوا الله عباد الله وآمنوا به فإن فوائد التقوى والإيمان لا تعد ولا تحصى قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم الله وأعملوا ذاك بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكروا الله وجلت قلوبهم وإذا تتلت عليهم آياته زادتهم إيمانا láyé. الحامدين منذ وجود من الجنة ليس له أهل إلا أن انزلاء القلب وإقراره حتى الآن فهذه فهذه المدة الطويلة والذمة الآتية جعلته على أمامنا بالإخوان والإسلام فنكون تسليم العاقل إن العاقل له قوة طبيعة ورحيمة وراجعة مسلمة ولذلك كان الشيطان إلى وطالب العلم طالب جميل ويدرسه رفعاء حسنا ثم يسجله ثم يسجله بالزينة الحسنة ثم يبدأ في الزواج ثم يبدأ في الزواج الحسن قال تعالى على رسالة القارئ نفسي لا أصيب أن يا رب الأرض والقيامة والسعيد قال ابن القيم رحمه الله تعالى والمكارم أنه إلا ما شاء الله فاستكمل له الحين الذي يدره حتى يحلل به أنه أنفن الأبدان ويبدأ من ويبدأ من الجيل أدته وألقى والأشياء حتى يحلل له أنه يدره إلى آخر كلامه ومنها تسلية المعاصي الأسماء المحببة وبذكر والده وبماله تسلية الفوائد Sesungguhnya sesungguhnya sesungguhnya sesungguhnya تحب النصوص سياقها فتم الامر بهم الاخبار ويسمون الربا بالربايه وتفرج القاضي بحريه المراه والاطلاق بين الرجال والنساء تقدم وتمدد وكل هذا ليجذب قلوبنا الى حبه وحبه حاجة القلوب هذا كل الشيطان أن يقول به Jadi hati dan suara ini lalu kalau mengatakan dia Allah, kalau mengatakan dia Allahan, kalau mengatakan dia Allahin. Harus kalau kali hari ini hati itu di mana itu tahu. Kalau kalian boleh bersama dengan tubuh, benar boleh bersama ini àwọn àni olùrànlọ́wọ́ àwọn àni aláboyún àtẹ́wọ́ àwọn tó máa ju wọn lọ́rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olùgbọ́ kò ní gbogbo àwọn olórí ẹ̀dí. àwọn tí wọn tẹ̀ láti ṣe pẹ̀lú wọn ní orí búlọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ ọ̀sán wa bẹ̀. ẹni tí ìyá ọkọ̀ ẹ̀rọ ìgbàlẹ̀ ló má dẹ̀ tó sọ̀rọ̀ sọ́dọ̀ ìgbàlẹ̀ láyé. àwọn tí wọn wá ní wọn náà wà ọ̀rọ̀ ìgbàlẹ̀ ọ̀ perlu. Kita yang jualan, ibu kota rumahnya di kota apa yang mengajarkan jalannya. Saya mengajarkan apa yang aku. Saya jangan kalau तो पिता का तो ये वो तो बोले थे तो लो हरदा तो ये बेटे हम अपने हालो से उस बेटे का को हम बोले थे परिवार हाँ पानी तो वास्ते हाँ पानी तो आदि पानी àǹfààní tẹ̀lé òye ìsọ yìí ló fi wá lélẹ̀ ọlọ́wọ́ máa rí lọ láti máa sọ ilé ẹ̀fọ́ wa ní máa fà á ní pé lọ́jọ́ olùbẹ̀rẹ̀ ọlọ́run ó sì fi ẹni sàbọ̀ yóò fi lé nìyẹn. ọlọ́wọ́ máa rí lọ láti máa sọ hàn ọlọ́run ní apá ìwọ ọlọ́run ẹ ti máa ṣàkóso láàrin ara yín ẹ tẹ̀ láti wọ ọlọ́run láti ìpèrè ẹ̀sẹ̀ ìbáyọ̀ lọ. Kí ló fi parí ọ̀rọ̀ ayọ̀? Òun náà ní ìgbàgbọ́. Láti tí ìyàwó ti páyọ̀ lọ, gbogbo àwọn ọ̀gá sọ, ṣé páyọ̀ lọ tó ní gbàgbọ́ gbogbo àwọn ọ̀gá tó ní sábẹ̀ rẹ̀ wọn. Èdè ọ̀rọ̀ ẹ̀kọ́ ọ̀gá ìgbàgbé. Ọlọ́pàá àti ìjọba ti wá, táàbì lọ pàtàkì ìgbàgbọ́, ọwọ́ wọ́n ti irun wọn láre wọ́n ti bàtọ́ wọ́n bàtọ́ lọ pa wọ́n lábẹ́ àwọn náà wọ́n kì í. kódà nínú tọ́lọ̀ ti láti ti fún wa wọ́n máa ń na sáàyè tó tọ́ ẹ̀rẹ̀ wọ́n máa ń na sáàyè tó tọ́ tòlẹ́lómi náà lówó lọ́wọ́ lẹ́nìí ó sì àti náwó yọ sí náà ìnáwó ibi tí pé abẹ́ta ìnáwó ilé ẹ̀kọ́ léṣẹ́ omi àbílẹ̀ ìwé àbí ìkọ́sẹ́ àti mọ́sálásí ilé ọlọ́ gbogbo àwọn àyè tó pàtàkì sẹ́yìn máa náwó sáwọn ọba sí òun lè ọlọ́run tó bá àwọn ẹ̀kọ́ àwọn táǹkà yìí kódà á sì sí ìjẹ àwọn ọmọ ọlọ́wọ́ bá eléyìí tó jẹ́ alákọ̀ọ́lé yóò máa jẹ́ káwọn pàtó yìí. ọlọ́run tó wáyé lẹ́yìn tó bá dúró wá báwa náà jẹ́ olùbáyà ọlọ́wọ́ bá lọ́kùn káàdì kọ̀kọ́ káàdì jẹ́ tí ó lè bá àbọ̀ ọmọ ọlọ́wọ́ bá ní ìgbà tó ilé ìtútù kẹ́yẹ ní ìgbà tó ilé ìtútù ìgbò ní ìtútù ìgbàgbọ́ ilé ìtútù lánàá ẹ̀yẹ ń sẹ́wọ̀n. Ẹja lọ sàn pé abálé yẹn náà tó ti ṣiṣẹ́ kan láàrin bí àádọ́ta ọdún láti orí Ṣiṣẹ́ kan ó lè dáná ṣe láàrin bí àádọ́ta ọdún ló wá sí iṣẹ́ yẹn kó kì ṣe gbogbo ìgbà lójoojúmọ́. Kódà ó fẹ́ má ní sin làbùkù bá yà wọ́n jẹun kó bọ́ bùkátà kan pàtàkì kó sì kù kọ́ jẹun lọ gbogbo àtìkò tí ìṣirò tó àlọ gbogbo ọgbà níbi ìṣíjọ ẹ̀dá bóòlù àrùbẹ nìyẹn bóòlù ló ti pẹ̀lú ìṣíjọ bóòlù lórí ìṣíjọ àti tó ti máa dìbò tẹ̀lé yóò ti máa ní ẹ ti máa dìbò tẹ̀lé lẹ́yìn ẹ̀rọ tí a bá pẹ̀lú ní ìjìyà tí a bá kẹ́kọ̀ọ́ pọ̀lẹ̀ ìjìyà kó jẹ́ nínú mẹkáníkà ìdínáàmì ẹ̀ẹ̀lẹ̀ ìwé mẹkáníkì tí ò lọ kù rárá tó ní sọ́ọ̀bù tó ń ṣe mọ́tò lójoojúmọ́ tó ṣe láàrin bí ọdún mẹ́wàá pẹ̀lú ẹni tó kóye dọ́kítọ́rẹ̀ lórí ìdínáàmì ẹ̀rì tó rí àwọ̀ torí pé ibi tí kọ́dà pòfẹ́sọ̀

lẹ́yìn mọ́tò máa máa lọ sí gbogbo òun bẹni tí ó wà wí tí ó kọ̀ǹpútà dá ẹ̀ tó bá ti kọ̀ǹpútà tó máa dá Ó tó ní kó kọ̀ǹpútà tó yẹ pé àwọn náà ṣe máa gbé wẹ̀lẹ́ ẹ̀jẹ̀ ká lọ wo nàmbà kìíkà ẹ̀jẹ̀ ká lọ wo fọ́mùlà kìíkà fọ́mùlà yẹn ló bu wa nílé máa ń tó fẹ́rẹ̀ sí mọ́tò ẹ̀ lè fi pírátíkà wọ́n torí ìdí eléyìí tá a bá lẹ́yìn ìdájọ́ ti wà ní ìṣiṣẹ́ kan láàrin bíi àádọ́ta ọdún ẹni tó lè ti máa tuntun pẹ̀lú ọ̀sẹ̀ yàrá òṣèlú tí wọ́n làwọn fẹ́ sọ pẹ̀lú olórí ikú àgbáyé ọ̀gá gbogbo àwọn olórí ikú tí ṣe ṣètọ́n tó ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ akọ̀lẹ̀ tó ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ akọ̀lẹ̀ tẹ̀sán tóun ti bẹ̀rẹ̀ rẹ̀ láti gbà tí pápá ńlá wa àti ààyà náà Amẹ́ríkà tọ́lọ̀ tí mo tẹ ní abijọ́ fi àná tó sì sọ fún mi pé àwòrán jùlọ tọ́lọ̀ ti lè kó lọ àdìsẹ́ náà Amẹ́ríkà láti gbọ́ tọ́lọ̀ ti lè kó lọ àdìsẹ́ náà jẹ̀mọ́ àti láti gbọ́ àdìsẹ́ bẹ̀rẹ̀ fẹ́ ẹ wá wò ẹ wo ọdún náà táwọn àtọ́bẹ̀ náà lè sọ wípé ọdún báyìí tó ti wá ní ìjọ Ìyàmú bá jà á bẹ́ẹ̀ yẹn ti jẹ́kẹ̀ láàrin sí kí ìyàwó kéré. Láàbá ti àmọ́ gbogbo bó ti pẹ́ sí. Adágbà wípé láàrin dísáǹsì tó ń bẹ láàrin ànẹ́bí wa núrù, àlẹ́ ìsọ̀lá ti wọ̀ sẹ́yà, àtànẹ́bí Ádámà one thousand years. Àwọn àlẹ́ ìsọ̀lá ti jẹ́ pẹ̀lú báyìí sọ́wọ́ akọ́lu one thousand Láàbá tó wà mọ̀ ní kẹ́kẹ́.

ti bá tẹ̀lé tẹ́kì. Wọ́n náà bíbi òjijì ọlọ́run. Ṣé bá fi ọdún mẹ́tàlá fún one thousand four hundred forty eight? Ẹ̀fọ́ ọdún mẹ́tàlá sáà ń bí lọ́wọ́ kà fún one thousand four hundred forty eight. Ìdúná kọ̀rẹ́. One thousand four hundred sixty one years today. Ṣé àtẹ́bí wọn sọ̀rọ̀ wá wà ní ìwọ̀sánà tó lè ti sọ èyí bẹ̀rẹ̀ àtàlẹ́bí Nuhu, Ṣáàlì Muhammad sọ̀rọ̀ wá wà Ẹ wá wá ti gbà ètò ọ̀dáwọ̀ ọ̀fẹ́ dojúmọ́ náà ní kópa àwọn èèyàn na náà làwọn èèyàn tara rẹ̀ tolórí tara rẹ̀ olórí ikú jẹ̀má tẹ́ àmàlẹ́ pé èkó ti máa ti kú tẹ̀dọ̀ yóò ti mọ̀ bó ṣe lè mú ọ ẹwọ́ bá ti dàrú ó wà tọkọ rẹ̀ jọ ń gbé ọgbà ìyàwó bẹ́ẹ̀ ló wà máa ń àjọ tó nínú àkọ́kọ́ wọ́n sì jọ ń gbé láàrin ọdún mẹ́wàá wọ́n jọ ń gbé láàrin ọdún oṣù tí àwọn bá tọ́ ní ọkọ̀ dáadáa yóò ti máa tọ́ ọwọ́ ìlú láàrin ìgbà pé kákó wa kò ṣe ìbọn sáàtì ìjọba kò ṣe ìbọn rèé ó bẹ pẹ̀lú wa náà mẹ́tò ọ̀fẹ́ bẹ́tẹ̀ tí ń kúrò lára wa yẹ bẹ́ẹ̀ lè fún náà bẹ pẹ̀lú wa tó kúrò lára wa ìjọba kò kúrò rẹ ẹjọ́ wa lọ mọ wípé ẹ̀sùn táwọn sọ yìí mo lè fọ òfin iṣẹ́ ìmọ̀ ọkọ ènìyàn kò ní ẹ̀rọ. Iṣẹ́ náà lọ́yẹ̀ láàyò kò ní sẹ́ni jùlọ. Òun náà ló ṣe lápìtà náà. Wọ́n á wo bí ó ṣe ní àwọn ẹ̀sìkíyẹ́sì oríṣiríṣi. Yóò ti mọ̀ bí ẹ ti sọ níyàn. Yóò ti mọ̀ bí ó ti kóyàn. Yóò ti mọ̀ bí ó ti mọ̀ ọlọ́pàá Mọ̀tò wá ní gbóró ètò. Mọ̀tò wá ní ọ̀tẹ̀ mẹ́sùn ọ̀tẹ̀ o. Sọ́dọ̀ ìdẹ́lẹ́ nínú àwọn ọ̀nà abẹ́ ìfẹ́ nínú àwọn ọ̀nà sẹ́kù tí máa fi sẹ́yìn àdúgbò ni ọ̀nà tí máa ń pa wọlé ṣùgbọ́n nínú àwọn ọ̀nà tí máa gbẹ́gbẹ́lẹ́ tí máa ń lò. alákọ̀ọ́kọ́ òun náà ni ó pọ̀ ọ̀ká tí ń jẹ́ bàjẹ́ ìbàjẹ́ ni o ìdí ọ̀tá ni o ìgbọ́dọ̀ kún lọ́dà fún mi. gbogbo aláàbàbà yìí ìdí ọ̀pá ti dá òórùn burúkú náà ló máa ń ṣùgbọ́n tẹ̀ bá ń bá náà yóò wá lọ sí ìgbà bẹ́ẹ̀ ní òórùn burúkú nínú yẹn yóò wá wá kẹ̀kẹ́ yóò fẹ́ ráńpẹ̀ abẹ́ẹ̀dá yóò ráńpẹ̀ ẹ̀yẹ́ wo àbámọ̀tá yẹn lọ jẹ ẹ̀ka sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni wọ́n bá ráńpẹ̀ ẹ̀ẹ́dẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ àti ọmọ ìtàn báyìí bẹ́ẹ̀ ni wọ́n ètò ọ̀rá ni wọn láti jẹ́ pẹ̀lú irú pépà yẹn. kódà tọ́jú wa wọ́n fẹ̀ ní ìjẹ́ká kò ní bílẹ̀ ní ìjẹ́ lásán yóò tún máa wọn fáìlì ẹ̀. yóò fáìlì lẹ́yìn ẹ̀ yóò wá ara fi òórùn ẹja bàwọ́nà àti àwọn ọ̀sẹ̀ tó dùn yóò wá ara fi yí pépà yẹn fẹ́ kó ní ọmọ ọ̀rùn bẹ̀. jẹ́mọ́ yóò máa wùyà yóò máa wùyà yóò máa wùyà yóò máa wùyà ti ṣe ìyẹn o. lọ́mọ wá pé ìyẹn mọ́ lójú ẹjẹ́ nípa wọn pé góòlù àti pàǹdà kalẹ̀. ẹ̀yìn òní pé góòlù lẹ́yìn kó jọ wá lójú ìrọ̀ pàǹdà ni wọn máa tẹ̀yàrẹ̀yà òun ní èso ọ̀nà èyí góòlù fún yà. èso wà bẹ́ẹ̀ ní láti rẹ̀ láti máa fi ta ẹ̀míyàn kámẹ́jọ jọ wá lójú ọlọ́run sọ fún wa láti rọ̀ àìn. èsì ọ̀rọ̀ èsì jẹ́jẹ́ ni ọlọ́run káàlẹ̀ ni wọ́n fẹ́ àwọn tó ọlọ́run lè sì sọ o tòkòkò wọ́n máa ṣe gbogbo àwọn ọ̀sẹ̀ tí ọ̀gá lọ́kọ̀ọ́ fún yín lórílẹ̀ kó lè bá a inú lórí náà ni ọ̀kan náà àbá wa gbà àbá wa nínú pẹ́yì kọ́nà kọ́nà ayé ní fún wa wọ́n nínú àwọn èdè wọ́n ní lọ́sàn-án làákà yíyàn láéláé pé kùmà sàn làákà ẹnìkan ò níbẹ̀ mórí bọ́ níbi dídá làákà ìyẹn lẹ́sìn máa da làákà ìyẹn àyàfẹ́ náà wà lára. yóò kó tó ṣe pé bẹ́ẹ̀ bá fẹ́ ìnira ní bẹ́ẹ̀ yóò sì kó ọ̀kan bá yìí kó ìnira wọn. wọ́n máa kà sí pé á ìta ìta ló wúlò jù ọ́ lọ́sàá yóò sì mú àwọn nǹkan tó wúlò bẹ́ẹ̀ tó ṣe ní láǹfààní yóò sì gbé yàn sáko bẹ́ẹ̀ yóò máa ya fún àti ìnira lẹ́wọ̀n ìtàn yẹn bẹ́ẹ̀. Ìwàkà tíráyà ti gbàgbé lé lẹ́sẹ̀ o, ẹ̀yà ò lé lé lé, tíráyà tó kọ́mọ̀ bẹ̀rẹ̀ kan, kó borí, kó bojú, kó bo gbogbo ara. Ìwà ọdún òun yẹn, Amẹ́ríkà, ẹni wọ́n á di ní òtútù wàhálì àìlẹ́nu báyìí sẹ́yọ́ máa ká títí kó tuntun mọ́ lẹ́sìn yìí yọ ọ̀wọ́ pátákà àkókò. Ṣé máa bẹ̀rẹ̀ lára tó ti kó òun wọ ẹgbẹ́ àkókò òun ojú bẹ̀rẹ̀? Èsì ni oníjọ́ mò tù. ti dáná máa lára títí ń gbò lára Ilé ìsù ti ń gbò lára Bó ti tutù wá wúkọ́ mú pé òkú òun Yàrá òkú rẹ̀. Ẹni ìtọ́ àwọn àlejò

ló wàá pè lóko lẹ́yìn ọ̀fẹ́ wọn bàbí. gbogbo wọn ti pè lóko yẹn àwọn aburú tó dẹ́bi jẹ yẹn yóò pamọ́ kò ní àìsàwọ̀ wọ̀nyẹn rà. ẹ̀ka pé láti tó jẹ ẹ̀rọ babaláwa lóde ádámà ọlọ́wọ́ bá lè sọ náà kọ́ mu pé ìyá ádámà ẹ̀rẹ̀ inú kíláàsì kọ́ wa ọlọ́mọ ìyá ádámà èèmù èrò ọ̀tá rẹ̀ ni o ọ̀tá ìyàwó rẹ̀ ni o májì ó lẹ́yìn lé ìyá ìkó bá lè jẹ́ náà sí yorù ṣẹ̀bá ẹ̀rù gbẹ́sọ̀rẹ́ ọlọ́ èsì ẹni tí òun ló kó tó fi rí bọ́lá ní ìdílé àwọn akáàtì láì àwọn àti ní àwọn bá ní èsì ló lé wọn akáàtì tó mẹ́ àwọn tí tí wàá náà pé ó ti ọmọ àròkẹ́ à òjò nílò ìjọba òun yóò tún máa bàjẹ́ pé ìdílé ìpàdé lọ́dún ẹ̀yà àwọn ọmọ tó ojú àwọn àtìmọ̀tìmọ̀ rẹ̀. Olúpẹ́lẹ́ ni olówó ti tẹ́lẹ́tẹ́, ìwọ̀fà náà ti tẹ́lẹ́tẹ́. Olówó tó ti máa retí tó gbọ́ náà parí sẹ́yìn lónìí. Ìwọ̀fà tó náà fẹ́ tó wọ́n ní rẹ̀ sí ni ó bá àtẹ̀sẹ́rẹ́ ìbáṣà. Torí kò wò kúkú lówó kẹjọ́ bàjẹ́ òun ti olówó rẹ̀ ṣùgbọ́n ní tí ó bá níṣẹ́ kan tí ó ṣe tí ó rówó tó lè wá rọ̀ bá òbí ó ẹ̀rọ ọlọ́kadà láì ní inú ọmọ ọmọ bàjẹ́ bá ọ̀rọ̀ ó sáà ní òun gbọ̀rọ̀ pa iye báyìí. Àbẹ́ẹ̀kọ́ jẹ̀mọ́ mùsùlùmí rẹ̀ tó bá tẹ́lá ní ìlú ọ̀la bá àtọ̀ tí wàá rẹ̀ lé ṣùgbọ́n bàbá ńlá wa lẹ́yìn àájá náà èsì yìí mẹ́tọ́ọ̀tù tó lò náà rè é gbé jáde gbé mẹ́tọ́ bàbá ńlá wa àníyà ara ọlọ́run kí lọ rí pé má ṣe di ibi fẹ́ràn ọgbà ìlera yóò má ṣe di ibi yóò tẹ́ ẹ̀ mọ̀ pé ẹ̀sẹ̀ ní ilé yóò débẹ̀ bọ́lá ọba àlejò rẹ̀ tó wà níbi ádámà ìgbà tó sì ń ṣe jọ̀mọ́ kéré tuntun fún wa àníyà ádámà àníyà ádámà tó orí ti bọ́ọ̀lù ọmọdé rẹ̀ yóò wọ́n bá wà nílé ìdílé lẹ́lẹ̀

o ò máa láyé láyé wọn máa kódà ọlá àlọ́ sì máa pọ̀ sí pátá kí làwọn ẹgbẹ́ kí láyé kí làwọn ẹgbẹ́ torí láyé kí làwọn ẹgbẹ́ torí ẹ̀ kí làwọn ẹgbẹ́ torí ẹ̀ ti mọ̀ kí làwọn ẹgbẹ́ torí ẹ̀ ti yahoo kí làwọn ẹgbẹ́ torí ẹ̀ ti lógó kò bá ń lọ ẹ lọ́ èsì yóò ní dé kí wọ́n orúkọ ní yẹn kó jẹ́ ìta burúkú lójú yìí àlẹ́ta àlẹ́ta dáná nígbà náà náà ẹsẹ̀ èsì pè lọ́la pàtàkì àdáná èsì pè ní kéèyàn bá kù ń bọ̀rọ̀ àlẹ́ta pé ọmọ mi láyé lọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀gá tí èsì pè ẹ̀sẹ̀ bá àlẹ́ nìyẹn láti gbọ́ náà dèjì ọ̀wá sí àwọn àwọn ọmọdé wọn ìyẹn ní àbá wa ní ọgbà yìí kọ́ lọ́ba rẹ̀ fún wa. wọ́n ní ìṣàkóso rẹ̀ ń jọ́nà àwọn tí wọ́n tẹ̀lé láti òkú náà wọ́n ti ogún àwọn ọ̀kan ọ̀rẹ́ lọ́wọ́ ètù tó fi jẹ́ sí wípé gbogbo ọ̀gá tó jẹ́ èèwọ̀ tọ́lọ̀ lé èèwọ̀ rẹ̀ wọ́n ti ogún rẹ̀ kó sì máa pè é lórúkọ lẹ́nu ọmọ pàtí wọn máa pe ọtí nígbà àdùnnú àbẹ́lẹ̀ ọtí fani aa ah, láàrin òun nìyẹn àròmú ẹ ẹgbẹ ẹgbẹ ló fẹ́ léwọ̀ tí wọ́n sọ fàá ah, tọ́tí lọ ọtí èdè ìjọ burúkú náà àròmú ẹ ní ìdí ọba ti mú ẹgbẹ ẹgbẹ ó fi àbí òbí ẹ ó fi lẹ́lẹ́nu báwọn ẹ̀mí ó sì pàtí bẹ́ àìbọ̀ wàhálà ní ìdílé àìsẹ̀ lọ́bọ̀ ṣé bá ní èrò lọ́kọ̀ para ẹni àpamọ́ lẹ́tọ́ ti mímú ọmọ ṣákan náà ẹ̀rí ìbá èlé tọ́lọ̀ ọmọ àtẹ́kọ̀ọ́ lánàá ẹ̀fá ti ń jẹ èlé ìparí bẹ́ńdẹ̀ èsì ó sì máa fọwọ́ ẹ̀fà mọ́ta àgbàre kódà wọ́n wà lórí ìlú ọkọ̀ òyìnbó wọ́n wà ní flẹ́ẹ̀tì ni ni àǹfààní lọ́wọ́ láti bẹ̀ àbẹ́ríkà èlé tọ́lọ̀ ọmọ àtẹ́kọ̀ọ́ láti inú pípọ̀ wọ́n lé àǹfààní ìjáwé bẹ́ẹ̀ kóbìnrin ọmọ jáde jáde áfíríkà yìí kóbìnrin ọmọ wa sọ́kọ́ kóbìnrin ọmọ kọ́kọ́ máa rìn àwọn ìrìn tí ó fẹ́ ní obìnrin kọ́ máa rìn lọ́kùnrin àrẹ́gbẹ̀ta tó bá wọ́n sọ́wọ́ yẹn èso pè ní ọ̀pọ̀ bámẹ́yà kódà bẹ́ẹ̀ni èso ọ̀sọ̀ pé ọ̀làjú ni máa kọ́bìnrin olórí kọ́ olórí dáàbò pè ní ọ̀pọ̀ bámẹ́yà dada àwọn owó àwọn sàrámà lẹ́kùn àwọn kìnnìkà àwọn tó ṣe pé tọ́mọ lápò ń bọ́ wá sọ yẹn kíníkì náà àwọn ti ní àkàkà yẹn ẹ̀yìn wọn àwọn ọlọ́kọ̀ púpọ̀ ó pàbí òkúrú ó pè lọ́kọ̀ bú fáyẹn ìbáwò ètò jẹ́ ẹ̀sẹ̀ ó pè lọ́kọ̀ dáadáa ẹ̀wọ̀n ẹ̀rùgbà ṣẹ́kì pè lọ́kọ̀ dáadáa fún wa ṣùgbọ́n pàtó ti ní ẹrù bá ti jáde lẹ́yìn àwọn ẹ̀ ń dàgbò dé balẹ̀ alẹ́ ìgbà. Ètò òpè ìdàbúrú yóò pè tọ́lá, yóò sì pè ọ̀dá, yóò pè lọ́pọ̀ ọdún àwọn èèyàn. Àbẹ́ kọ́kànlá tó bẹ̀rẹ̀ kájọ ìsìláàmù ti léwọ̀, wọ́n sì ní ọ̀la júlí dàbẹ́ lájúlí gbogbo ní sẹ́kítì five seventy ọ̀nà ẹ̀wọ́ bìí ìyàwó ìyàwó ọkọ̀ ọlọ́kọ̀ ọdọ̀ wa ti tó lọ sẹ́ẹ̀. ìyàwó ìyàwó ọkọ̀ ọlọ́kọ̀ tó wà sí àwọn lẹ́nu fẹ́ ọwọ́ gẹ̀rẹ́ wọn ni. ó ti kọjá káàtó fọwọ́ ní sí tẹ́lẹ̀ tó kàn án fọwọ́ lásán. wó tún wọ́n gẹ̀rẹ́ wọn ìyàwó ìyàwó ọkọ̀ ọlọ́kọ̀ káwọn jùmọ́ra wá di ojúmọ́ àhà. ṣé ètò wà níyé ẹ̀ ma òun ni ó lásán yìí ẹni tó ti wà ní ọ̀nà ibi títí ma lè yẹn jẹ́ láti àìmọye ọdún sẹ́yìn kọ́ á ní sọ̀rọ̀ tí ó bà wọ́n yìí. Ìta afẹ́ká ronú sí eléyìí tí a bá ń sọ fún wa pé èsì ó láwọn ọ̀nà gbígbà múyà kò sí sí àlẹ́jì tì wá lọ lọ́wọ́ èsì ó ti mọ̀ pé bàbá yìí ti wà ní iṣẹ́ ó ti pẹ́ ó ti pápẹ́ ti ó ti ní oríṣiríṣi ẹ̀sílẹ̀ tó lè pẹ́ tẹ́lẹ̀ káwọn ọ̀sẹ̀ ìdáka ọ̀sẹ̀ ṣe lọ́dọ̀ àdìsìkò tí bí ọ̀sẹ̀ ṣe. Àyẹ́lẹ́ ọ̀sẹ̀ ṣe lọ́rọ̀ lọ́dọ̀ ọ̀sẹ̀ ṣe kò tí bí ọ̀sẹ̀ ṣe kọjá kan lára rẹ̀ o. Fọ́ wọn mọ́sálásí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ti omi. Ẹ̀ àpá àti ní níbo. Ètò ti tẹ̀lé ọ̀gá àti. Tíjú mi ṣe fúra ìfọ̀ fẹ́ ọ̀rẹ́ wọn. Torí ti ẹlẹ́gbẹ̀ẹ́ wọn lè ọ̀fẹ́ kọ àwọn èèyàn ya? síbi ìbàjẹ́ náà ni gbogbo àwọn ọgbẹ́ tí ń dà wá ọlọ́ ọ̀sán àárín ìlà ọ̀hákọ̀ wọ́n tó sọ̀rọ̀ jùlọ àwọn àmì ẹ̀ka الحمد لله وعلى الصالحين وعلى عدوان الى الظالمين والعاقبه للمتقين ثم الصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين وبعد فاتقوا الله يا الله انا امليتكم الشيطان في اجواء الله واجلاله تسميه الطاعات الاسماء مبدعه فانه لو ظل كما هو دون تسميه او تكريم لتهافت اليه النفوس وصلت اليه الاسماء ورقلت إليه القلوب ولذا كان دور الشيطان الأول هو تكرير سورة الحق وتسليمها تسميته باسماء أخرى فهو الذي أوحى إلى أولياء من الكفار قوم آل أن يقولوا للنبي يقول عليه السلام إنا نراك في السماء وإنا لا نظنك من الكاذبين وإن كفار مريم أن يقول عيسى بن شعيبة إنكم إذا لخاسرون فالبقية في الخطبة القادمة إن شاء الله akọni fún ọlọ́wọ́n wa ìkẹ́ ìgbẹ́ kọ́ máa bá ara wa bájú wa nílùú Muhammad ẹ̀yẹ ń tẹ̀lé ẹjẹ́ àlọ́ mà ń gbé nínú àwọn àdàdésù tí máa ń bà láti sọ yẹn nínú rẹ̀ náà ní kó pe iṣẹ́ tẹ̀lé tọ́lọ́ kó sì tì í ló kọ́ lẹ́nu máa bá wọn. iṣẹ́ tí ẹ̀rọ bí ṣe tí a máa tẹ̀lé tọ́lọ́ yìí ìbọ́lọ́ wa pé ó wọ tí ìkẹyẹ bá wà tó kọ tí ń dandan láì dá ó bá wọn èèyàn lọ́wọ́ láì bẹ́ẹ̀ nílẹ̀ ìdí aburú pàtà gbogbo ẹ̀mí ní ọ̀pá sílẹ̀ wọn ò ní máa sọ pé kíkan má bẹ̀ gbọ́ wọn ò máa sọ fún àwọn ọmọ pàtó torí pé gbogbo ọkàn wa náà lọ láàyè fún òdodo gbogbo ẹnì kọ̀ọ̀kan láàyè fún jíjẹ́ òdodo nítorí jíjẹ́ òdodo ọkàn pàtó ṣùgbọ́n bàbá wa kò ló kọ fún yín ọkọ̀ káyọ̀ tó lọ pa ìyẹn ló fàá ló pé ṣètọ́n lákòókò ọjọ́ rẹ̀ bàbá àgbà ni ibi kọ́kọ́ bẹ̀rẹ̀ fẹ́ yà gbogbo sọ́jà òdodo ló ti wọ̀ ọ́ láwọ̀ àbúrú bá èèyàn. àpèlókọ ó kọ láàbùrú lọ sámọ ẹ̀yà wọ àwọn àkóńtù lẹ́yìn ẹ̀yà wọ kò bá ní ọ̀bọ̀ wọ́n àwọn alágbàdá títí ni àwọn kìí kọ́ kìí bá o àwọn kìí níta ní o ọwọ́ lè bá àkóso náà tí wọ́n ń gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ ọ̀pájà àwọn àbá rẹ̀ ọwọ́ adìmẹ́rẹ̀ ọwọ́ adìmẹ́rẹ̀ wọ́n sá fún. àtọ̀kọ̀ tẹ̀sí ní ilá rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ yóò di ibi tó wà lọ́dún láti ẹ̀ṣẹ́ sọ orúkọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ní UK ọ̀rẹ́ yìí ó lè

ẹja iná lẹ́nu ọ̀nà bá yẹjú kò sí tọ́pà àti ìtúlẹ̀ àtúntò bá àbá àti máa àwọn ọ̀sẹ̀ òkò ìdí olóòwò rí òkò ní ìtẹ̀ka tí jẹ́ pàṣẹ kí ló rọ̀ ọ̀rẹ́ ẹ̀wọ̀n ní ìwọ̀n ọ̀fẹ́ náà

tó ń lé àwọn ọmọ tó náà wọ́n kọ́kọ́ pa àwọn tó náà pọ̀ lómi. Tòṣe tó pa òun náà kọ̀ wọ́n ti pa àwọn tó náà lẹ́ni bí mọ́ òun náà ti wá lọ gẹ́gẹ́ bí ẹni bí iṣẹ́ ọwọ́ ti tọ́ọ̀nì náà ni. Torí tó ti fẹ́ là òun lè ti sọ fún pé àwọn ẹni ibi ní bẹ́ẹ̀ ló ti bà wọ́n jẹ́ fún ọ. Lẹ́yìn tó máa gbádùn ayé rẹ̀ tó tú wàhálà kẹ́kẹ́ fún ìfẹ́ gbogbo ìyẹn lọ́wọ́. Wọ́n kọ́ ọ̀bá ti wa ọ̀bá ti wọ́n àwọn bá tó lákàtà ó ṣe bẹ́ẹ̀ dáa ẹ̀dá mi fún wa ló tó lè ní ẹni wọ́n gbé kẹfọ́ ni wọ́n nàkọ́ náà wọ́n làwọn. jama mùsùlùmí wọ́n pè tọ́ta wọ́n pè lọ́kọ̀ bíbá ẹ̀yà àwọn náà wá sáfù. ẹ àdébí wa àdébí wa àwọn ìgbọ́ àdébí àdí àbẹ́ẹ̀ta àwọn ìgbà àdébí sọ́ọ́ àwọn àgbà anẹ́bí wa wúdù jáde anẹ́bí anẹ́bí wúdù èsì yìí náà ló mú wọn máa sọ fún anẹ́bí wọn yìí pé anẹ́bí ọlọ́run tọ́lọ̀ ọ̀rọ̀ ń jẹ́ wọ́n ti ń pè ìdí nìyẹn hàn yẹn sàbẹ́ ìgbà sọ́lọ́ anẹ́bí lè ń jẹ́ abẹ́ ìgbà torí pé tí ń sọ nǹkan yàtọ̀ sí ti wọn táwọn ń ṣe ìwà àbàjẹ́ tí ń bẹ lọ́wọ́ tí wọ́n ń ṣe ń sọ fún akẹ́kọ̀ọ́ dáa wọn kọ́ wá fẹ́ bàjẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ bá kàrí àwọn ìjẹ́rọ́ làwọn yàtá ìmọ̀ ìtẹ́jú àà tẹ́jú ìrìnà ìrìnà wa ń tẹ́ Hukuman lagi, dua empat. Saya tahu ya, orang hari undang. Saya pergi. Jadi, kau tu nak apa? Jangan itu saya. Awak ada mana dia? Ada. Saya ni kan saya itu saya jualan. Saya kuat jualan. Saya dapat jadi kajian pun ya, itu nak ada. Awak nak apa macam tu, tu lepas apa ni? Awak masih di luar sana jadi ya.

bẹ́ẹ̀ ni wọ́n máa pe sọ́dá níbàjẹ́ fáwọn èèyàn pẹ̀lú bọ́lá nínú àlàyé lórí tó ti pé wọ́n máa pe àwọn iṣẹ́ ìtẹ̀lé tọ́lọ́ wọ́n máa pe lọ́wọ́ kí ló ń máa sáájú orí ẹ̀ náà láti máa tẹ̀síwájú wúsùlà wa nínú wúsùlà ti kọ́ ọlọ́run tó ti ká fún wa lórí àlàáfíà. اللهم انصر سلطاننا سلطان اللهم انصر الاسلام والمسلمين ونسلك والمسلمين اللهم هب لنا ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا لمتقين ايمان اللهم عاملنا في دوله دولة نجية اللهم عاملنا في ولايتنا ولاية كله اللهم امنا في بلدنا بلد الرسول والجماعة اللهم امنا في بلدنا بلد الرسول والجماعة برحمتك يا ارحم الراحمين اللهم اجعل اولادنا اولادا صالحين اللهم اجعل اولادنا اولادا صالحين برحمتك يا ارحم الراحمين اللهم ربنا اتنا بك رحمتك والى منا رسلا اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الى Thank you.